òjò bárọ̀ apàgbín ọlá ìkara òun nìgbín jẹ́ òjò bárọ̀ apàhùn àwùjọ láìgbà northwest local government ọlá ìlẹ́dùnmarè là ń jẹ́ àwòkọ́ṣe tó lọ́gbọ́nú. buhari mú ẹ farabalẹ̀ láti mọ̀ jìnlẹ̀ ohun tó ń lọ ó dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun ó dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun. òjò bárọ̀ apàgbín ọlá ìkarahun nìgbín jẹ́ òjò bárọ̀. àwòkọ́ṣe tó lọ́gbọ́nú ìmọ̀ òye ènìyàn kọ́ olódùmarè ní iṣẹ́ ìrètí ìmọ̀ wà lára tìjọ́ torí àlùjọ ìlú bójú bá farabalẹ̀ arímú ẹ farabalẹ̀ láti mọ̀ jìnlẹ̀ ohun tó ń lọ ó dìgbẹ̀yìn ogun ká tó lè ọ̀tá tó ń bọ̀ wá dọjà. ẹ̀yin àforíṣọ̀tá. ìmọ́lẹ̀ ń bọ̀. ẹ dákun ẹ ẹ bá ti sú nínú yín kó gbójú sókè. ètò bá gbóhùn sókè nínú yín ikú ni ẹ máa mí díẹ̀ díẹ̀ ẹ máa mí díẹ̀ díẹ̀ ẹ máa mí díẹ̀ díẹ̀. olè. awọ awọ awọ yẹ ẹ dá fún màtí balà ẹ sí awọ. ènìyàn olóore ṣù inú wọn ní ń gbé àwọn ní abẹ́ òrí ènìyàn lè lálejò èrò ibi ìwà ìkà inú wọn ní bẹ àwọn nù àwọn náà nù ní ó ọ̀tẹ̀ ká tó lè pè ìtàn ogun ẹ̀yìn ọ̀tẹ̀ ká tó lè pè ìtàn ogun. Thank you. èmi náà ni. Hmm. àìwọ wájú ẹkú kò já ọmọ bí ikú ti wáyé awẹ́ ìwò àìwẹ̀ ìwò ẹja ló ṣekú pẹja lóró ẹ sì dá bàbá bàbá lóró torí ẹ bàbá tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé rẹ̀ bọ̀ jẹjẹ fúnra bàbá ẹ̀ yìí ilé sí òrùlé rẹ̀ dáadáa ogunjọ́ kankan lọ́ọ́ bọ̀ ẹgbẹ́ rẹ̀ ẹ wá já lọ bí tẹ́lẹ̀ lù lé gbogbo ọmọ yìí ni ó sì rìn gbogbo ọmọ yìí ni bàbá àwọn ọ̀gá ọlọ́sà ni bàbá o. àwọn ọ̀gá ọlọ́sà ni o inú ilé la mọ̀ wá lọ́sàn-án gan o tí wọ́n kó ọmọdé bá ṣe dààmú ọbọ̀ kọ́ ọ mínú tèmi sì bàjẹ́. sọ́ọ̀rẹ́ mi rè é. ó lé ó lé. ẹ sọkú rẹ kalẹ̀. ẹ wò bí ẹ ti sọ̀rọ̀ ẹ bàbá mi iwájú lè mọ sí ibà ash ẹgbẹ́ nbẹlẹ wa ń gbókù rẹ lọ. ibi tá ìgbókù rẹ lọ ibi ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ ibẹ̀ la ìwé lọ alẹ́ àlọ́ fi tẹ́lẹ̀ ibẹ̀ ni. ẹgbẹ́ lọ ẹgbẹ́ lọ. ah <laughs> Ah, ah. dájúdájú àwọn ni àwọn ni ah, irú èwo wá rèé. ìṣẹ́jú kan aṣọ olókùn fún yín tẹ́ kábùkù ó dá ní lójú pẹ́ẹ́ ní bọ́m̀bẹ́ èmi mo wí bẹ́ẹ̀ fún yín. alari alari alari ó ti yẹ kó <laughs> alari mi ah, ah, alari ọ̀ndán oògùn wo nu o. n ò dóògùn wò mo gọ fún ọ ni. Mm-hmm. ọ̀dà o. ọkọ ìyàwó mm-hmm. bá ń parí òwe ṣóńṣó méjì. ṣóńṣó méjì kò gbọ́dọ̀ forí gbára wọn àti pé kí ló bá yín wá. ṣé o mọ̀ pé ọmọ alágbára ni ọ́ hmm. ọmọ alágbára sì lèmi náà ṣé kò léwu bàbá fẹ́ra wa. ṣé wọ́n mọ̀ yìí pé bédìdì bá wọnú kinní tán yóò mọ tinú aṣọ bọ́nú aṣọ lásọ fi ń ràn àti wípé bọ́jọ́ ṣe ń dàgbà bẹ́ẹ̀ láyé ń tóbi o wo àyè fàtàmọ́mọ́ta mọ̀ ń rí sàn já mẹ́nu kù kí ni nǹkan tó fẹ́ nílùú yín tó ò rí ṣe àbí kí ni nǹkan tó wè mí ṣe tágbára bàbá mi ò wo alari já mẹ́nu kó n bí inú. ẹ bó wa lọ́rọ̀ wa ta sọ pati. ọmọ wù mí kí n fojú kan ọmọ tí wà orí pọ́jọ́ ti ń rọ̀ n ò sì fẹ́ kí ìyá mi ó bínú ọba àdìjọ́ mi àmọ̀ hmm, ọ̀sọ́. retí ẹ títí tí n ò bá rí ọ n ó wà fúnra mi o. ajá ìdáràn mo san ọgbọ́n á rira láyọ̀. Hmm, àmọ̀tẹ́kùn ìtànà mo jẹ̀dọ̀ láyọ̀ ló délé. ó amọ́lẹ́wà bí ọ̀kẹ́. bọ́mọdé ṣubú máa wo wájú àgbàṣubú ẹ̀yìn wo èyí ti da jàǹkóró tí onídùgbẹ̀dùgbẹ̀ ó dá. nítorí nǹkan ṣe kán o bá àbá sì nítorí ẹ̀jẹ̀ á fi kàn án lẹ̀ gbogbo ẹ̀yìn olóyè ẹ̀hán júlẹ̀ tí ó lè fi ń jà láàrin ìlú. ìyálóde sọ̀rọ̀ lè tó ń sọ yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ta ni òṣòkùn sínú gbogbo wa ní ìtọ́jú pé àwọn ẹlẹ́gìrì òjò àgbádùn lọ́sàn-án lóru ta ló lè sọ pé òun mọ̀ bí tiẹ̀ ti ń wà. tọ́ ẹ ẹ ẹ gbọ́ o mo yẹ ló lọ́ọ́ dẹ́ yìí olú ọdẹ sì ní olórí gbogbo ọdẹ tí ń bẹ nílùú yìí èyí ṣe tẹ jẹ́ aránṣẹ́ sí i. ẹ sọ́ọ̀mọ̀ pé ọ̀rọ̀ ilé ó ti kọjá àtolú ọdẹ èmi bíbá lógún ni sọ́ọ̀mọ̀ pé ọ̀rọ̀ yìí ti fẹ́ dogun abẹ́lé jọ. <laughs> mọ́nù mi mọ̀ mọ́ jẹ èdè mo mọyè mi láàrin ìlú kálukú lọ́mọlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn o ọ̀rọ̀ níyàn ni ẹ̀yàn láfihàn balógun lèmi èmi èyí solú ọdẹ ntọ́ bá kan ìlú tọ́ bá kan àwọn ẹ̀ṣọ́ ní tolú ọdẹ ṣàlàyé mi yé ọ̀rọ̀ ó lè ṣeré àárín ìlú ní ti ń jà tógun bá dé aránṣẹ́ pè mí ẹ wo ọ̀rọ̀ ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yọ̀ọ̀kan jẹ́jẹ́ mi mo jókòó tèmi báyìí dá sí yọ̀ọ̀kan ni tí ọ̀yẹ́ kọ́kàn. ọkọ ṣèbọn ọmọ onílù ni ọ ọmọ onílù ni ìfẹ́ kí lù tù ṣèlú ìkànnì ọ darí ẹ sí ibi ibi ẹ forí ẹ sọkọ la yìí ọwá ní ọkàn sódìgbà tó bá bá ṣáájú tẹ̀yìn ìjòyè bá wá tẹ̀lé kí mo lọ rè kọjú sáwọn olè. ẹ wo balógun mo fún ọ níjọ́ márùn-ún kó o fi tọpinpin àwọn tí ń káṣọ borí ṣiṣẹ́ bí wọ̀nyí kó o jẹ́ wọn ó forí ẹwà wọn gúnlẹ̀ ń gbàgede kí gbogbo ìlú ọmọ wọn tọ́ ọ bá kọ̀ tọ́ ọ bá ṣe láàrin òní síjọ́ márùn-ún ajẹ́pẹ́ bọ́ ń bẹ lẹ́rù rẹ̀ kábíyèsí o. olúmọ̀rọ̀ ti èrò ayé ni ìpínlẹ̀ àdínkù wọn ti ń fi ọ̀nà ọ̀hún hàn. ìwọ ló fẹ́ dín lọ́nà màgbọ́n ìwọ tó o bá dín lọ́nà màgbọ́n ọ̀jẹ̀ra ọ̀jẹ̀gba ọ̀jẹ̀kòkòtò nígbà olúdẹ ìwọ wò ta ni ọ́ mo fẹ́ rí ọ́.

ó ní lágbè tá a bá ti gbẹ́bọ kàǹkáì àṣírí àwọn ẹni ibi ó tù àwọn amòòkùnṣèkà ojú wọn hàn dé àfàásìmọ́lẹ̀ wa ẹjọ́jú wọn hàn o gbogbo àti òjèlú ó sinmi tí wọn òjèlú ó gbádùn ẹ fojú aṣebi hàn o àfọwọ́ mẹ́kẹ́ gbé fún yín ẹ fọwọ́ àgbàgbà lọ́wọ́ wa o. irun mi o torí lóbolé kò fẹ́ẹ̀ dé. sọkọ rẹ ó ní o. ságbórí ah, dúró. ẹ dẹ́kun mò ń bọ̀. ẹ má pẹ́ o. dúró náà Àṣàkẹ́ àdìjá ta rí lọ́nà odò lánàá tí èsì gbọ́kúgbọ́kú tá a kí tí ò dá ló kí ni máa sọ ọmọ náà. wo tí ẹ ló bá tí kálukú ló mọ bá kálukú tí tèmi ló bá mi débi mo ti ń bọ ọdí irun yìí. ẹ sọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ kò wúlò. <coughs> Ah, ẹ káàbọ̀ ojú gbòòrò. òyà yà o. yóò mọ ẹyà fún gbogbo wa. àṣẹ àṣẹ. wọ́n ní bí irun bá rí gágá tí irun dí gàgà òyìn ó sì yarí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó yà tí ó dàn mọ́ránmọ́rán. <laughs> àṣàkẹ́ tí n bá ní ìpurọ́ tí mo fẹ́ bí ọmọ fẹ́ ọ dá ń lóhùn ká pé ọwọ́ ò tiẹ̀ dùn ọ́ ọwọ́ ọmọ ọ̀hún ọ ò sì làkàn dùn tí ò sí domidomi dákun ó lè dìtò orí mélòó lójúmọ́ takọ̀dù ọ̀mú mi hmm. tí jomijomi ò sì sí lọ́wọ́ ah! hmm. ìdí mẹ́ẹ̀ẹ́dógún. orí mẹ́ẹ̀ẹ́dógún mo sọ náà wọ́n láyà mi yáwọ́ bí ẹyin òféèfé ẹni ọmọ lọ lórí eré ni ọmọ lọ lórí eré mo kàwọ́ <laughs> ebi ìyá wa ebó ń dìrí lẹ́yìn náà ẹ náà yàwọ́ o ká tiẹ̀ sọ pé ẹ gbórí mú lójúmọ́ ẹ dákun orí mélòó lẹ́yìn náà lè dì í èmi náà lè di mẹ́ẹ̀ẹ́dógún bíi tọ̀rẹ́ mi. ẹ di mẹ́ẹ̀ẹ́dógún. ó ti yé yín a máa fi wéra wọn nítorí tọ́rọ̀ jọ ṣíṣì ó wọn ní ọ̀pápọ̀ <laughs> tí a bá wá ní kẹ́ ẹ tún orí bí ọgbọ̀n ṣeun orí bí ọgbọ̀n ẹ dẹ́kun ẹ lè ṣe lójúmọ́ ẹ tó orí ọgbọ̀n ṣe. àtọ́ni ṣe ní à á tún ṣe. pé kò sí ti ọlọ́tún tí ò ní lálàáfíà èyí ọwọ́ òsì tó ti yé yín ẹ dẹ́kun tí a bá ní ẹ borí ọgbọ̀n jẹ lójúmọ́ ẹ lè borí ọgbọ̀n jẹ tí ọmọ ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àtòrìṣe làwa o. àtòrìṣe <laughs> gbogbo owó orí wo ní burú o. àṣẹ o. orí irun iná lẹ́sìn wà tí mo ti fi sí látàárọ̀ kí n tó jáde ibẹ̀ náà mo tó bá yín. mo ti túrù mí lè tó dé nígbà mo ti bá ṣe irun ẹ̀ tán mo ní kó bẹ́ẹ̀ mi náà kọ́ mọ́lẹ̀. ẹ má bínú yín ṣe tán pápápá nísìn. ló bá lè wọ. ọ̀dà mo ti gbọ́ bó ń tebi inú ebi ti ń panú yìí bó ń tó ń jẹ tó bó ń tó ń jẹ. ọbẹ̀ ti wà nílẹ̀ kí n wọlé kí n ròmùlà fún yín ni ẹ máa wọlé lọ mọ̀. ẹ máa gbọ́ nǹkan sọ̀rọ̀ ni. Ah, sọ̀rọ̀ nù kí n máa ṣẹ́tọ́ mi àbẹ́ẹ̀kọ́ tebi ti ń panú. èwo ń ti ṣé mi. Hmm mo léwo ń tiẹ̀ ọ̀kẹ́ fi ló sì dúró táwọn obìnrin olóbìn ẹ̀sìn tó sọ pé sẹ́yìn ni ẹ̀yìn ni kíni tẹ̀rìnàjú wọn tẹ̀rìnàjú wọn lẹ́gbẹ̀ẹ́ obìnrin olóbìn kí lẹ̀ ń bá kí. Hmm. Àṣàkẹ́ gẹ́gẹ́ bí aláṣẹ táṣí ó sì mọ̀ ọ́n múlẹ̀ ọwọ́ ọrùn tó mú lọ́wọ́ òun ọyà fi ilẹ̀. Ah, omi ọ̀sánwó eh, irun obìnrin mi lẹ̀ ìwọ náà sì sọ ọ́ lẹ̀. Ah, ẹ má bínú baálé mi ni àwàdà rẹ̀ ló mọ̀ ọ́ lé ẹ má bínú abẹ́yìn ni àjàrí ọlọ́kọ̀ n ma mọ ẹ àìmọ́rárì àìmọ́rárì so ògèdè kò ní kò ní kò ní kò ah, ah. ní ẹ lẹ ẹ lẹ ògèdè kọ ẹ sì ní mo rí ibú ju ẹ nù ẹ bá jẹ ògèdè kọ àfàkẹ́ ọwọ́ rẹ nílé ẹbí ẹbí ó. bàbá ọmọ yìí fèrè kù àbùkù mọ́ tó kúkú tó kúkú rí ọ̀rọ̀ ọkọ rẹ̀ gan wo. ọ̀sẹ̀ lọ́kọ rẹ̀ mi. kílẹ̀ àwọn ni o ẹ má dùn o ẹyẹ bẹẹbi bíbí wọ́n bá bíbí. ẹ dúró bẹ́ẹ̀ ẹ dúró àdáni ẹ dúró bẹ́ẹ̀ òkú ní ma òkú tún ní ma rẹ̀ ẹ dákun kó ní kó sá ẹ bá ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lórí níbi kan kọrin náà fọ́ọ̀rí ìwọ ìwọ parọ́ fún mi. mi parọ́ mi parọ́ mo mọ parọ́ mo parọ́ mo parọ́ wọ́n ah, lọ gbé kí ni. ṣù inú wọn ní ń gbé àwọn ní abẹ́ òrí ènìyàn lè lálejò èrò ibi ìwà ìkà inú wọn níbẹ̀ àwọn nù àwọn náà nù ni ó dìgbẹ̀yìn ọ̀tẹ̀ ká tó lè pè ìtàn ogun ẹ̀yìn ọ̀tẹ̀ ká tó lè pè ìtàn ogun. olúwa mi o. irú kí leléyìí ah ìyanu ọtí ẹ̀dá abáhùn ojú ti pé ẹsẹ̀ pèlè ẹ mọ̀ bọ́ o ó rè o ojú ọpọ́n ti pé ìyẹ̀rẹ̀ òkúńlà gánmugánmu méjì ti pàdé lójú ọpọ́n kíní alẹ́ àná rè o tí gbogbo wa péjú pèsè kí lọ́dà padà sáàfin. ẹ bu alẹ́ àná ni. irúgbó bọ̀ o ẹnu ńlá lélẹ́yìí. ṣé pẹ́ bu alẹ́ àná ni. sọ ọ yàtọ̀ lójú rẹ ẹ wo àní ah, mọ̀ wò lóye bá ọ yà ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja nìyàn olóore ṣù inú wọn ní ń gbé àwọn ní abẹ́ òrí ènìyàn lè lálejò èrò ibi ìwà ìka. àbí wọ́n parọ́ mọ́ ni. àbí ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ jà ni. wo mo ti ń bọ́ sọ̀rọ̀ látàárọ̀ ọ̀ dá ń lóhùn bó bá sì mọ̀ pé ò ní dá ń lóhùn wọn yóò fẹ́ rí mi lónìí náà jẹ́mi ọmọ lọ lùwà. Hmm, àlàrí bíi ti bá ń kọ́ hmm, ní tí ń ṣe mí ní dààmú mi ní tí mo dì ọkàn ní mú mi ká gbọ́gbọ́. ọ̀ wá sáà wò ó wo ìlú wa kan gógó kódà àárí ibi rìn sí mọ́ òkú èèyàn là ń tẹ̀ mọ́lẹ̀ láàrin ìlú wa. ṣé wọ́n kógun jà lóyún ni. alárì ah, ah, tó bá jogun ni kò bá mọ̀ sí tún dáa wo ó lé ní o ìgárá ọlọ́sà burúkú ni. ó lè hmm. kí wàá lè wá rí ṣèṣì. alárì. Ah. Ah ẹ ń bá lówó òtẹ́rù ọwọ́ wọn bíi tí ìfọ́nà ló mú o òwú wúwo kódà ó ju irin lọ àmọ́ dákun bá ń sọ fún ìyá rẹ kọ́ ọ̀ràn bàbá mi lọ́wọ́ ìtàn bá lè bá ń ṣe sí i. ọ̀dà wọ́n sọ fún ìyá mi gbogbo ń tọ́ ọ bá ó ti di ṣíṣe ọ̀ya rẹ̀ rìn sí kí n rẹ́rìn. Ah. <laughs> Ah, ẹ̀rín ìyàngí ló ń rìn rẹ́rìn sí mi jàre. <laughs> àlàrí mi tí n bá ti rí ọ gbogbo kẹsọrọ mi ìmọ̀ wálé. ọkànrún ọkànrún ọkànrún ọkànrún. ayélujá ń lọ rèé ràn wó òwúdí kókó ọkànrún. ọkànrún òjijì mọ̀tẹ̀. wọ́n múrú wọ́n múrúlá wọ́n rúkàn wàídákì tí ọ̀kànrún. ọ̀kànrún. ìdágìrì olówó ẹsẹ̀ àrìnlà iná ńlá tí ń jóni fàì ọ̀kànyún ìríró ọ̀kànrún. ọ̀kànrún òjijì mọ̀lẹ́. iná ńlá ní sọrí domi tí ní bá domi tán ara rẹ̀ àgbọ̀n pẹ̀pẹ̀ ẹ̀gbọ̀n pẹ̀pẹ̀ oríire ọ̀kànrún. ọ̀kànrún òjijì mọ̀lẹ́ òkè ńlọ rèé làrún ẹyẹ ńlá àbìfòtì ẹ̀mí ọfẹ ẹdọtò sí efele ọkànrún. ọkànrún òdìdìmọdẹ. ó ń ta bí igbá àtàtà àṣẹ oníṣẹ kọmọ bá nǹkan lẹ. ọjọ́ orí àbíkú kò ní tó ti yẹ láéláé ọjọ́ sọ àṣẹ àpò ní. mo fi ń dán ọ lójú páàrọ̀ òní ní sí òródó. tóòrùn rẹ̀ bá ràn tọ́kàn tàrí tẹrẹlú òrìṣà. òní lọ́gàrà mi lálẹ́ ó tọ́jú òpó kan ń. òní oníṣin. ìṣe òní. òní oníṣin. ìṣe àṣẹ ọ̀run òní. òní oníṣin yàrá o. òkú mẹ́ta àjàbọ̀ rẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún ọ̀tá mẹ́ta. kúṣẹ́ ẹ̀kí ẹ̀pọ̀ kúṣẹ́ o. olódùmarè ò ṣe bí ire ní ṣe ọ̀run ní mẹ́bọ̀ fín ẹgbà obejú ojú obẹ́gbà. àlàrí àlàrí òkè òkè mẹ́sì àgbò ọmọ ají lálẹ́ ọ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dàbí egbin dákun náà o kí ló dé tí rònú dorí àgbà rẹ kodò torí mi ọmọ tí ó lè máa ṣẹlẹ̀ o láti bí ijọ́ mẹ́ta ni mo ti ń ṣàkíyèsí rẹ nínú ilé èyí oúnjẹ ọ̀jẹ èyí múmu òmu àfikọ́ dájókòó kọ́ ọmọ kárí bọnú kí inú ilé ṣáá sẹ́rànsẹ́ràn sì mọ́ lẹ́ni tí jẹ́wọ́ fún o ṣé bí nǹkan kan bá wá ń ṣe ọ lè jẹ́wọ́ fún èmi tí mo bí ọ. torí àfẹ́sọ́nà mi ni. ẹ gbà mí torí àfẹ́sọ́nà tiẹ̀ alárí ni wọ́n ṣe ń kárí bọnú tó ń ronú kí inú ilé àfẹ́sọ́nà tẹ́mi ọ̀mọ̀ tí mo ní kó o mú wálé wá fún mi kí n tiẹ̀ rí sójú kí n mọrú èèyàn tó jẹ́ kí n sì mẹ́yẹ tó sú tó ọ̀jẹ́ ń rí ni wọ́n wá jókòó sí àyín tó ń ronú nípa rẹ̀ ọ̀dà o kí ló ṣe àfẹ́sọ́nà o. kò bá kúkú ti wá yọjú sí yín àmọ́ àwọn òbí rẹ̀ wà ní ìdààmú lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé olè ń jà wọ́n náà lu wọn. dákun kí wà ní tiẹ̀ o nígbà tó lè ń jà ní ìlú tiwọn lọ́hùn ṣé ní ìlú tí a ní àyín ló lè ti ń jà ni. ìyá mi kí mọ̀ sí la wàhálà kékeré débi pé àwọn olè ń jà wọn lọ́tún lọ́sì ojoojúmọ́ báyìí wọn lè mọ́ pa wọn wọn lè mọ́ pa àwọn èèyàn ní ìlú wọn ìyá mi ẹ dákun wọn á bẹ̀ yín ẹ dákun ràn wọ́n lọ́wọ́. <laughs> alárìí kí ràn wọ́n lọ́wọ́. <laughs> ó kúkú mọ̀ pé mi sọ̀dájú abiyamọ kosi nkan tó burú nù kí n ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ o ṣe wí o àmọ́ nígbà tálára bá lára ọ̀rọ̀ dákun kí ló kó àìsàn ó àìwo tèmi o àbí ẹni tẹ́gùn bá lẹ́sẹ̀ ní í ṣe lákàlàkàtà lábẹ́ lọ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ àwọn náà bá fẹ́ kí n ràn àwọn lọ́wọ́ àwọn ló yẹ kí wọ́n ránṣẹ́ sí mi kí wọ́n gbéṣẹ́ fún kí wọ́n kí n máa báwọn olè jà ṣé tó bá wáyà wọn ò ní sọ pé àwọn ọ̀ràn mi ń ṣẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ bó o ṣe fẹ́ láwọn náà fẹ́ sọ fún wọn kí wọ́n ránṣẹ́ sí mi sọ gbọ́ ó jíṣẹ́ fún ọ̀ká rẹ̀ láì ṣọ́ọ̀wà jẹun báyìí kí hmm. ẹ kí ẹ kó akọ̀dá àmójúbà o àṣẹ̀dá àmójúbà ìbá ni amújọ òníro ilẹ̀ ìbá olódùmarè ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ àpòkọ́yẹrí ní àti ẹ̀ka ẹlẹ́jà fún mi jẹ́ olúgbóhùn mi olúgbóhùn mi olólùhùn gbẹdú dasẹ́ gbẹdẹpẹ̀nù tí gbé ní mìbí kàlùkàlù gbà yìí kẹ́bọ náà látàrà dóde ọ̀run kó fín kẹ́bọ náà dà. ǹjẹ́ arákùnrin gbẹ́bọgbẹ́bọ jẹ́ kí ilé àti òfin rẹ láti máa sọ pínpín ntọ́mù nípa rẹ̀. sórí jẹ́ téèyàn bá tọ́ bá ṣe odò tọ́ pínpín odò tọ́ gbónú ẹni pàdé lókè odò ọba tiẹ̀ lọ́dún o. ọgbẹ́ mi yé lájú ara rẹ kò wò mí eégún lórí òṣàlùkò dájúdájú ó ti gbà bọ́ọ̀lù. wọ́n ti dání wọ́n ń ṣe ọ̀gá àbí wọ́n ń dì

Ah, le poulet qui sent. níbo lọ ti ń bọ̀ ta lọ dágbére fúngbà tẹ́ jáde ńlẹ̀. ìyá mi mọ̀ sí. bọ́ bá níbi lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jẹ́ kéèyàn mọ̀ mọ̀ ẹ bọ́ afura ni ó ṣe. ẹ sí àmọ́ mi. yéé ti ṣe ìwà títa lẹ́jọ́ ń bọ̀. ẹni ẹ kò tẹ́lẹ̀ mi. kí ló wá dé mo lọ́rọ̀ bá yín sọ ni èmi àti yín fẹ́ẹ́ jọ débi kan ní kíákíá ní kò sísu kò sọ́ka ṣé ò sí bàbá mi ògiri létí. ọ̀kàrè ọ̀kàrè mùjẹ́ ògùn ọmọ láre. ọmọ bá roko bí ọba mọ bàbá rẹ̀ ní òtúrò bí bàbá náà bá ṣe roko bó kù díẹ̀ ọmọ ó ṣèrànlọ́wọ́ fún ọ̀kàrè jà wọlé jà wọlé ìwọ wájú ẹ̀kú kò já ọmọ bí ikú ti wẹ́yẹ awẹ́ ìwò àìwẹ̀ ìwò ẹja ló ṣekú pẹja o. ẹ dúró ná kò síbi tábìkú àgbà ò sí o bẹ́ẹ̀ bá sì ń sọ fún wọn wọn ò ní gbà wọn ò ní gbọ́ àfi tí wọn bá fi ẹnu wọn tí wọn fi gòdì àrò báyìí ni tó mọ̀ pààyè pẹ̀pẹ̀ yẹlẹyẹlẹ àwa àṣìṣe rẹ̀ lu owó ni lẹ́yìn kí n jí kí n gbanú oko lọ kí n wo gbogbo wọn tí ń ṣiṣẹ́ fún mi lọ́tún lóṣì kí n tó padà wọlé kí ṣùgbọ́n mọ̀ ṣe fàájì mi mọ̀ fẹ́ mọ̀ tẹ̀ mi ò wá yé ìyà mo ṣiṣẹ́ tó rówó ni. bàbá àbú bàbá àbú ẹ bá tiẹ̀ wẹ yín kẹ́ wà wá náà bó tiẹ̀ sá ẹ̀ mú kàn kẹ́ ẹ̀ fún wa mu. ọ bàbá àbú o eléyìí béèyàn ṣe ilé ìkànnà kò lè ṣẹ̀jẹ̀. Ah, ṣé pé oyin tó bẹ́ẹ̀ ẹ máa tayọ yín ẹ máa tayọ yín. ẹ wo ẹ dákun o n ò bá ti ń wáyé o kí n má bàa jìyà mi ìyá má jìyà lọ́fà o torí yín kí mo fi ń ṣiṣẹ́ o mo ti ẹ̀rọ kan máa gbolé balógun lẹ́yìn náà. Ah, bàbá àbù bàbá àbù sọ ara rẹ o àwọn wo lọmọ lé balógun ah gbogbo yín ni gbogbo yín. bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ fẹ́jú ẹ o. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ó ti yó bẹ́ẹ̀ rẹ́nu ẹ̀ bò ṣe ń ru pásá ó ti yó. <laughs> ẹ̀yin náà ẹ̀ ń ṣẹ́ ẹ̀ ń ṣẹ́ ẹlẹ́yìn èso ọmọ agboolé balógun àwọn yẹ kó dúró tì yín mo tiẹ̀ fẹ́ràn yín ṣé ẹ mọ̀ pé kábíyèsí ti ké sí balógun yín wípé kùkú ìjòyè ó sì jẹ́nu mi ọ̀kálù lọ balógun tọ́ba lórí ohun gbogbo kọ̀ wá ba lórí nǹkan kan mọ́ àwọn ọ̀gá ọlọ́ṣà wọ́n ń dà wá láàmú balógun ò rí nǹkan kan ṣe sí kábíyèsí wa ké sí <laughs> wọ́n ti ké sí ìdílé yìí wọ́n ní bí ọba lè joyè balógun mọ́ o kọ́ bọ́ lẹ́ẹ̀kì ọrùn kò tó bọ́ tọ̀wọ́ ẹ̀jẹ̀ fọwọ́ mú kàn ń bẹ̀ bóyá kẹ́ ẹ máa rìn káàkiri àárín ìlú tàbí ẹ̀jẹ̀ balógun yín ẹ̀yin ẹlẹ́sìn ojú àárọ̀ yìí ìlú mi. mi ò àfàjò yìí. bẹ́ẹ̀ bá kọjá ìyára yín ẹ̀ tẹ́kẹ̀ tó lọ ẹnu yín ló ń ru ẹ tí mo gbọ́dọ̀ yó. báwo rẹ̀ mi jọmọ ọlọ́tí. bàbá àbí wọ́n béèrè yín lé o. ẹ dákun eré wo nù. ọkùnrin àbò obìnrin. obìnrin. ọmọbìnrin ṣe bà fàájì jẹ ah! tára mi ti ṣe mi wo sọmọ mi gbà. ìgbà ń gbé lọ ọyá àti inú agbègbè náà lọ́nà tí wọ́n ń wò yìí àwọn ọmọ agboolé balógun rè olùwà rè ọlọ́tàn wọ́n bù kán lọ́tì. ẹ wà ẹ sì dúró ẹ sí ọ̀rọ̀ yín. ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ má jẹ ká tanra wa o bàbá máa wí ká wí o ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwa ya mi báyìí kò sọ máa lé balógun nù wa àmọ́ hmm, ń balógun ṣe ò dáa kó dá o. mo ká má parọ́ ohun balógun ṣe ó burúkú jáì àbí bẹ́ẹ̀ kò dáa rárá ni wo ó burú Súnkànmí ó ní òfọkàn ara rẹ balẹ̀ ìyá mi ò yanjú gbogbo òṣòro tẹ́ ẹ gbé wà ó ṣáàrí pé ìyá mi àti bàbá rẹ wà nílé wọn ti ń sọ̀rọ̀ lọ fọkàn ara rẹ balẹ̀ ṣó gbọ́. Àlàrí inú mi ìbá dùn tí ìyá rẹ bàbá wa yanjú gbogbo ìṣòro tó ń dààmú wa nílùú wa tí òkè ìṣòro ìlú wa bẹ́ẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ ah, nípasẹ̀ rẹ Àlàrí yìnyín gbàgbé rẹ. Yeah. rẹ ni ọ̀dà ṣe rí ibẹ̀ ni mo ní ẹ̀fọ́ kàbálẹ̀ ọ̀dà ní ìsìn ṣe é fẹ́ gbọ́ n tí ní í é ṣe <laughs> tiẹ̀ ní jẹ́ gbọ́ débi tí wọ́n gbé dákàtà tèmi bá ti wọnú àkàtà tèmi ní àyìn báyìí ó ti ẹ ṣeun. Mm. kí ní ọ̀hún ti ń ká mọ́ mi létí aṣọ ọba fi wúrẹ̀ ojú ọ̀gbọ́dọ̀ tọmọ lóòkú lọ́jọ́ tó bá ń fàgùtàn bọ̀ lọ́jọ́ sọ̀run bàbá rẹ̀ o kò yẹ kójú ó ti náà tójú bá ti ti fìtílà ojú tó ń lé tójú bá sì ti tó ń lé ojú tó pọ̀ lé ara ẹrù mọ́sọ̀ ọ̀tọ̀ tìta àyẹ̀wò tí tẹ́rí gbẹrù láì sóṣù ká ẹ dákun ẹ dákun ẹ gbà mí ẹ rà mí. gbọ́ ọmọ yín ti ròyìn yín jù bẹ́ẹ̀ lọ ọmọ yín jẹ́ kí n mọ̀ wípé tá a bá ti dọ́dọ̀ yín pé kí n fọkàn ni. bó ti rí lówó ẹ ṣeun ẹ fọkàn balógun ẹ ṣe ìyá yóò ṣe ṣe ẹ ṣeun àwọn onílé ọba ṣe. tó bá sì rí bẹ́ẹ̀ ah ẹ mọ̀ pé èèyàn lẹ pàdé o ọlọ́run kò ṣe wá lọ́rẹ̀ kó ọlọ́run bá ti sàwọn ọmọ wa lọ́rẹ̀ ara wọn dalẹ̀ ẹ mọ̀ pàánà rí lẹ ní ẹ ṣe mo dúpẹ́ ìyá mi. ó ti ṣe é ṣe ẹ ṣeun. ó ti ṣe é ṣe ẹ fọkàn ara yín àmọ́ o. balógun ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín kẹ́ ẹ gbọ́ ẹnikẹ́ni tájí ọ̀rọ̀ náà bá sílé lórí ó lè jẹ́ ikú léèrè ẹsẹ̀ o. Ah, tóní tí mo ṣe bẹ́ẹ̀ tún sọ nígbà ẹ lámọ́ àyà mi tún ti já ah èyí ti dé ajá tó bá ti dáfánù ẹ̀jẹ̀ rẹ̀ náà láyìí kò ẹni yòówù wù tí ì bá sẹ́mọ́ lórí ẹ ṣe bọ́ bá ti yẹ kẹ́ ẹ ṣe. mo ti tán gbà náà ẹni tó jẹ́ ń wí báyìí ni pé ń gbà mí ẹni agbójú okùn lé ó lè má jẹ́ ni agba ibi tá a lérò ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣẹ sí. bọ́ bá ṣe pé ọba àlú wa bọ́ bá ṣe pé sàkání rẹ̀ ní kíní ọ̀njá sí rẹ̀ kó bọ́ bá ṣe pé ara mi ní ṣọ́ọ̀n tirùn gbogbo bí ọba ẹ wo ẹ jèrè wo ọlọ́run ló ṣe yín lọ́rẹ̀ ara yín dalẹ̀ o ṣe mọ́mọ́ yín o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ pọ̀ ìyá ọ̀dà àjọ lọ. ẹkílẹ̀ àjọbọ̀ àwọn èèlò ńlẹ̀ àwọ̀ páwọn lẹ́sẹ̀ yìí sí ọkọ rẹ̀ ẹ̀ àlàrí mi lékeleke òkùnkùn tẹ̀lé kò torí ọlọ́run tẹ̀lé mọ́ọ̀lù torí ti ọ̀jẹ̀ ni n kò ti mọ̀ pé náà lé lọ́mọ ẹranko rẹ̀ ọ̀yà gbẹ̀yìn ẹ̀yin náà dá bàǹjàre ẹ̀ máa tó àyè rẹ̀ bọ́mọdé ṣubú wá wájú àgbà ṣubú wo èyí ti dá jàǹkóró tí onídùgbẹ̀dùgbẹ̀ ó dá jàǹkóró. ta ni ó rí ta ni ó mo fẹ́ rí ọ mo fẹ́ mọ̀ níbo ló ti wá rí irú èèyàn wọn lọ́ọ́ ṣe níbo ló ti tàgbọ̀ ọ̀rọ̀ jálẹ̀ mo fẹ́ rí ọ síjú síjú mo ní ọ síjú mọ́ ọ síjú ta ni ọ. wálẹ̀. ẹ sọ kúrú yín ni. rí ọlọ́run dájú lónìí rí ọlọ́run dájú lónìí. ìṣe ń bọ̀ wá dọ̀rọ̀ ọ̀rọ̀ ó padà dìtàn. bó pẹ́ bóyá igbó wá àtọ́ ń bọ̀ wá dọjà. ẹ̀yin àkókò mi bàbá wọn kọ́ omi lánàá tí ti jẹ. bàbá pé ló kọ tèmi. pé. ń lèmi ń jẹ́ ń pè mí. wa. bàbá ǹjẹ́ ẹ máa ń tó so ẹ̀mí rọ́dà àmọ́ ẹ fi hàn wá ẹ dákun. ní gidigidi àtàyàsẹ̀ dá yín. o bẹ́ẹ̀ ni ẹ dúpẹ́ lọ ẹlẹ́dàá yín kẹ́ ẹ dìrọ̀ ọmọ gidi ni ah. ẹ wo ẹlẹ́dàá yín tó gbé yín pamọ́ lọ́wọ́ alápèta tí ọ̀jí ẹ bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ńgbà àgbàkọ̀. ẹlẹ́dàá mi mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni orí làbàbọ làbà fò sálẹ̀ ẹlẹ́dàá yín ló gbé yín pamọ́ torí ewu tó wà níwájú yín rẹ̀. ọ̀rẹ́ níyàn olóògbé ah, tẹ́lẹ̀ ìbáṣekú rẹ̀ orí mi ni ẹlẹ́dàá mi mọ́ máa dùn. ṣé bí gbogbo àwọn tó kú yìí tí mò ń wòye bẹ́ẹ̀ mi náà bá ṣe kú dànù náà ni ah, ẹlẹ́dàá ni mo dúpẹ́. ìyá wa. owó ẹ ti dópin. Ah, ìyá wa ẹ̀yin bàbá wa ta wá lẹni náà tí ń ṣe iṣẹ́ láàbì yìí. ẹkún kan wẹ̀ tí ní ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ nínú. àyíkọ́ ọ̀nà dá gburu ọ̀nà ní rẹ́yìn ẹni tí ń tọ́ mo ti bu omi ojú egbére omi kùkùté omi orí àpáta. káre òkú iṣẹ́ òòsà òkè òpin ọ̀lẹ́rẹ̀ ìwọ náà yóò padà parí sí ọ̀hún. ìdákọ̀mùláwà yìí òfégè bá ń gba òrùn yìí láàyè kọjọ́ tó kọrí ìwà afẹ́fẹ́ ni mo ránṣẹ́. ẹ wo ẹ̀mí ọba Akin Adébísí Adéoyè lẹ́wọ̀ nínú gbáyìí. Hmm. Ah, eh, eh. abẹ́ ò rí ẹ ò rí bí ẹ ò rí nǹkan. ìyá mi ìyá mi eh, ó ti kú kí ló kú ah, iná ti kú ah, ẹnìkan ti dẹ́yìn irọ́ lẹ pa iná òṣùpá kan ikú lájú ilé ọ̀run àtàyẹ nínà tèmi. èèwọ̀ ah, dájúdájú ẹ náà ojú ẹsẹ̀ ni ìwọ tó wọnú bí ikú pa ọ́ ó yá wọnú lé lọ́lọ́ gbé fún mi ó yá ó yá kíá kíá kíá kíá báyìí yára yára yára yára. Hmm. ikú pa lónìí o ikú pa lónìí ojú ẹsẹ̀ olórí burúkú ni ó yá ẹ̀sìn rógundó ní ìsàwọ̀ wọn lóde ẹ̀bì tìrẹ́ pìṣepì ní ìsawọ́ wọn lóde ọ̀rọ̀ ìpè ó dífá fún ọ̀yìn ni pépè tí sọ lórí kóyèkóyè igbó jújú lórúkọ àpẹkú ọ̀dọ̀ jújú lórúkọ àpárùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ mọ lẹ́sẹ̀ kún mọ nínú tẹrútẹrú lórúkọ tá a pàṣà sí adétúká lórúkọ tá a pẹ̀ fún adẹ́rìnàká lórúkọ tá a pèsè ọ̀dàrà èṣù sí ọ lónìí o ikú pọ̀ lónìí o ìwọ tó lórí láyà wọnú ilé agbára mi wá tọ́ wá paná tiẹ̀ ta. <laughs> bọ́mọdé ṣubú wá wo wájú àgbà ṣubú ẹ̀yìn wo èyí ti dájà ń kóró tí onídùgbẹ̀dùgbẹ̀ ó dájà ń kóró ẹjọ́ ń bẹ lọ́rùn àwísọ̀kún. แล้ว tó bá bínú àgbò ni wọn fi bẹ́ẹ̀ arẹwájú mi. ọ̀rọ̀ yìí ń mi a máa ń pé kínní lọ́wọ́ ẹ̀ ìmọ̀ láàárọ̀ nù ó fúra o irú ìjìwòrè àìfúra ló ẹrú. àìfúnra lọ́pọ̀ ẹlẹ́gbẹ̀rún wọ̀fà àìfúnra àìfúnra lọ́pọ̀ ẹlẹ́gbẹ̀wá àbọ̀ sójú ogun ó tó fura àwọn ọmọ yìí dáa padà. àìwo wájú eku kò já ọmọ bí ikú ti wáyà wẹ́yìn. ọ̀pá lórúkọ tá à ń pè wọ fanilé ayé àgbà lọ́wọ́ mẹ́rin lórúkọ tá à ń pè wọ èṣù ọ̀dàrà. alọ́mọ ọlọ́mọ lọwọ gbà lórúkọ tẹ̀yìn ìyá mi ń jẹ́. ìwọ agbowó pa òde ọ̀run sáré tètè báyìí kọ́ lọ́ọ́ mi gbẹ́ni tí ń gbowó pa nínú ìlú ìwà ìwọ alọ́mọ lọ́wọ́ gba òde ọ̀run tára ṣàṣà lọ́ọ́ gbẹ́ni tí ń gbowó pa nínú ìlú ìwà ìwọ àgbà lọ́wọ́ mẹ́rin òde ọ̀run ọ̀yà lọ́ọ́ gbé wá kí n rí kedere. ha ha ha ha ha ha. ha kábíyèsí hmm. ṣé ẹ rí tí mo rí tí mò ń wò yìí ó sò mí lọ́wọ́ àwọn bàbá mi sì mọ̀mú lòmú bí nǹkan bá ti rí kedere ni kò yí mi lọ́wọ́ rí àmọ́ tí mò ń wò yìí ó sò mí lọ́wọ́ gan-an kábíyèsí ká wá lè dìjọ rí àrídájú rẹ̀ ká lè fojú wa méjèèjì rí torí bí n bá fẹnu sọ ó ṣeé ṣe ká ẹ mọ́ nígbàgbọ́ mo fẹ́ kẹ́yìn náà rí kedere àmọ́ tó wá wà ń bẹ̀rẹ̀ o ṣe rí bẹ́ẹ̀ bá ti rí kábíyèsí awo mọ̀sínú mọ̀síkùn ni o ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ da àlàyé kankan sọ àtẹ̀yìn náà ni o ẹ̀yin olóyè títí tí ó fi dàsìkò tí wọ́n sọ pé àsìkò ti tó ẹ̀jẹ̀ àfojú ẹni hàn sí gbàgede ẹ mọ̀ sọ fẹ́ nìkankan o torí ní tódó bá ti dé kan gbọ́dọ̀ ríta. ìyá kábíyèsí. torí ẹ̀ náà la ṣe ní ẹ wá gbà wá lọ́wọ́ amúnisìn gbogbo ọtí ń sì ń bẹ ní àyín wọn èyí ṣe mọ̀jèsí àwọn tí ń bẹ ní àyín ẹ̀yin tí ẹ sì jókòó yìí náà èyí ṣe mọ̀jèsí ẹ kú lọ́mọ eke àgbékọ́rùn roko ẹ̀ ńlẹ̀ gbọ́ tí ìyá ti wí yìí ẹ dákun ẹ tán náà bẹ kó yé bẹ ó lè yá dáadáa. ẹ kò burú kábíyèsí ẹ làárọ̀ wá o. ẹ ṣeun. ẹ làárọ̀. ọ̀gbẹ́ni omi ríran ń tẹja. Hmm. ṣe ti rí báyìí ṣe rí i pé n tó lágbára ni. kábíyèsí èyí ò ṣe mọ́ra kábíyèsí. ọ̀wù. kò ṣe é mú mọ́ra. ìyálóde ń bí àyín ni wọ́n ti sọ bẹ́ẹ̀ni kankan ò gbọ́dọ̀ gbọ́. ẹ wo ẹ wo kábíyèsí ẹ dákun ẹ bá ń kìlọ̀ fún ìyálóde o ẹ bá mi sọ fún ìyálóde o kí wọ́n sẹ́nu wọn báyìí o bóbìn bá máa wo kò gbọ́dọ̀ wí kí ló dé tẹ̀ ń ṣe báyìí. àyẹ́fì lè yí ìyá. tí àwo eléyìí bá ara lè tú a látọwọ́ rẹ ni olóyè ìyálòde ìyálòde àgbà ajámọ̀ ni ọmọ gbọ́dọ̀ báwo jẹ́ gbogbo tí wọ́n ṣe ní àyín wọ́n létí kìtì kankan gbọ́dọ̀ gbọ́ ntòdó bá ilé dé ní àyín kò tún rọrùn mọ́. ẹ mọ̀ bínú sí ìyálòde àwa la mọ̀ tójú wa ti rí lórí rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nílùú yìí àmọ́ tẹ́tí kọ́ gbọ́ ìyálòde kàbíyèsí. njó tí ń joyè ó jẹ mí lónìí oyè amáwú mọ́rù ló jẹ lónìí. àìwọ wájú ẹkú kò já ọmọ bí ikú ti wáyà wẹ́yìwó àìwẹ̀ ìwò ẹja ló ṣekú pẹja o dárú ẹ̀fọ́ ògbè rẹ̀ òwẹ̀ ìwò. kò ní síbi ńlẹ̀ máa fòkèrè a ní forí ẹwà wa gúnlẹ̀ ń gbàgede. ṣe rí gbogbo àwọn olè tí ń jà wá nínú ìlú tẹ́kù òfin kẹ́bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ àgbẹ̀ ò lè roko mọ́ àwọn ìyàwó wa tí ń ṣiṣẹ́ lẹ́bu ò lè dẹ́bu mọ́ ẹni ọba lówó wọn ò gbowó lọ ẹ ẹni tí ò ní wọn dẹ́mi ẹ̀ légbodò afẹ́fẹ́ ti fi àti rí fùrọ̀ ẹ̀ díẹ̀ ẹ jẹ́ mọ̀ pé olórí burúkú balógun ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. balógun. kọ́wọ́ kọ́ de tí gbogbo ẹ̀rọ mi ló ti kó tàtà di yé. ẹ má jẹ́ ọ yà yín lẹ́nu ikú àná pa pátápátá lónìí porogodo kùkù tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ikú àìní wà ṣe lónìí tí ó la torí wọ́n ní pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ní dálẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ yín mà sí i. bẹ́ẹ̀ni olóyè. àwa ò wá ní gbàláyè ǹjẹ́ ẹ ti bí sọ́jẹ́wọ́. kábíyèsí abilé tí kò jẹ́wọ́ o ó lò náà kọ́ ni o. kábíyèsí ẹ fẹ́ ó tù èmi ọmọ nípa gbogbo ń tẹ̀ ń mi ṣùgbọ́n mo mọ̀ pé ìyàwó ṣe ọmọ ni o òkú mi ò padà ni. n ò ní o gbé mi rọrùn olóyè ẹ lọ rí ẹ gbalẹ̀ kí lóore. bó ti dànù. abẹ́lómi abẹ́lómi ìlú náà. kábíyèsí. lónìí ni kú àlọ́ pa pátápátá. ẹ wo balógun tọ́ ọ bá kọ̀ tọ́ ọ lọ jẹ́wọ́ kànájọ́gbọ̀n rẹ tọ́ bá lóun ọ̀parin ò lè parin àkọ́rẹ́ ò lè padà. ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn lẹ́yìn ẹ̀ṣọ́ yìí ẹ̀yin ẹ̀ṣọ́ yìí ẹdẹmi ẹ légbodò ẹdẹmi ẹ légbodò. igi tó tọ́ kì í pẹ́ nígbó àgbéǹkè àlùkò ń fọ̀ bẹ́rù èwo lèyí balógun àjàlá jù ikú mẹ́ni ẹni lọ. ayé mi o. èyí jẹ́ òkú lọ́rọ́ rẹ̀ rẹpẹtẹ bàbí èwo lè ní. àwọn òkú mọ̀nyẹn lè rẹpẹtẹ ọ̀nà ti dẹnu ọ̀nà ti dẹnu ìwà yìí ìgbésí ayé mi ẹ wo bí eléyìí fi orí kọ́. orí ìyá mi o mo ti kú. gbogbo ẹ̀ lọ́pàá gbogbo orò òpó lè rẹ̀ bẹ̀tẹ̀ èmi náà jà sí ibi òkú náà nǹkan mọ̀ ti gbé e. Ah, bọ́mọdé ṣubú àwò wájú àgbà ṣubú ẹ̀yìn wo èyí ti da jàǹkóró tí ò dùn. balọ̀lá ká tó rí sí gbámọ̀ ti fọ́ ọfọ́ tọkàn mọ̀ sí sàmù. kódà irun rẹ̀ ò ṣe kó délé ojú mẹmúmẹmú ti dá ó ṣáláńgá. àkèrè ti fò kí ọ̀dà ń tàn. kí ni tẹ́ ń sọ yìí tí n tẹ́ wá rí mi fún nù àsàmọ̀ yìí ń pa yìí ẹ̀ tí ìsojú ọ̀rọ̀ tẹ̀ bá wa. Ah, ah, ṣá wo àwa la kọ̀yìn sí ọ lánàá a tún ti kọjú sí ọ báyìí. àtọ́jú àtẹ̀yìn yín kò sí kankan tó bèmí náà rò bẹ́ẹ̀ ọwọ́ mi rèé ọwọ́ ọ̀bẹ lọ́bẹ fi bẹ́ sùn. àmọ́lé bẹ́ẹ̀ lásìkò lè síbẹ̀síbẹ̀ olè òye wa jà nílùú yìí. olóyè olè kọ́lẹ́ pa o ẹ̀jẹ̀ aláìsàn lè ta á lẹ̀. Ah balógun kì í sọlẹ o ẹ ti ṣìyàn mú ẹ ṣìyàn mú lẹ́yìn ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí wọn láǹfààní láti bá yín sọ kankan tó gùn mọ́ ẹ gbọ́ àfi tèmi yé bá a gùn àtọ́ba tójú wá bá rin jù báyìí kí n tó lè bá yín sọ kankan tó ta wà lólè. àbẹ́ mi. àgbẹ̀ ah! àgbẹ̀ dọ̀ ìwọ̀ dájúdájú ní tẹ́ ń sọ fún wa ni pé láàárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ní tá à ń wá wà. ó lé mi. wọ́n mọ̀ ṣàwo kan bí ìyá mi bá ti jáde. àwọn eléwo ni o mọ̀ pé ìsàwórí. wọn ò fàṣírí kan sí ọlọ́ni jẹ́ bẹ́ẹ̀ ẹ làákàwò wo mo fẹ́ sáré dé ọ̀dọ̀ olólùfẹ́ mi àfẹ́sọ́nà mi ọ̀sán mọ̀ mo fẹ́ dé lù wọ́n ní kíákíá nítorí àlá tí mo lá mọ̀jú mo fẹ́ kó sùn gbàgbé mọ́ mi ń kùn. sálà wa lè tó yùn ni. ó kọ́lé mo sáfẹ́ lọ tó ti gbọ́. ìyá wa o. Hmm. àlàrí ògèdè àdàbà ẹyẹlé kúkú ń gbọ́ alárí ó sì mọ̀ sọ́ra rẹ̀ di ànùmọ́dàrú sí mi lọ́rùn ìwọ ọmọ yìí agbomọmọ tá a bá wí lọ́ràn tí ò bá gbọ́ irú wọn máa ṣe bí eré bí eré dẹran ẹlẹ́gbára ni alárí dùnú ṣé tó bá dágbére ọ̀dọ̀ àfẹ́sọ́nà rẹ̀ ń fún mi ṣé mi mọ̀ pé ọmọ lọ ni tó fi wáá di tó ń bọ́rẹ̀ rẹ̀ dá wò pọ̀ fẹ́ lọ bì kan ọ̀dà kò burú o ti wá wí ti ẹnu o gẹ́gẹ́ bó ṣe fẹ́ èmi náà wá fẹ́ pa àṣẹ tèmi gẹ́gẹ́ bó ṣe wù mí sórí lẹ́yìn pé kò sin ọ̀rẹ́ rẹ tọwọ́ wá ẹ̀ kò sì jáde síwájú tàbẹ̀wò kò sì padà wá nù lé ọ̀ gbọ́dọ̀ lọ́ọ̀bì kankan ọ̀ ní àǹfààní àti lọ síbì kankan bíi ti wù tí mọ̀ kódà gbogbo agbègbè yìí ọ̀ gbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ lọ́ọ̀bì kankan bẹ̀ lẹ́yìn kan wà nù lé tó bá tásìkò tó jáde wọ́n sọ fún ọ pé kó jáde. Hmm, alárí eyín tájá fi ń bọ́ ọmọ rẹ̀ sí ẹni fi ń gé e jẹ o lẹ́yìn kò sin ọ̀rẹ́ rẹ kó padà kọ́ padà wọnú ilé ìwà bá mi bíbẹ̀ kọ́ ó rí pípọ̀ ojú tẹ́ ògiri àlùwọ̀ irin fọ́n yapa alùlù àgẹ̀rẹ̀ tí ń bọ́ ní gúdúgúdú sọ̀tá àwọn sanjáwọ́ lọ. <laughs> ìrì kùtùkùtù fẹ́ ṣẹ̀. agbọ́n ń ta wọ́n lé àkekè ń gé wọ́n jẹ káko bí rojú wa wá nu béèyàn bá sì lóun wọn balẹ̀ sọ̀tà ilẹ̀ náà ni ó mú. bẹ́ẹ̀ni ìfín lọ bẹ̀rẹ̀ sí ní wò ìwòrìwò tí ìwò bí ìwòrìwò bá bẹ̀rẹ̀ sí ní wò àwa woro sásá bẹ́ẹ̀ wọ́n sáré titan ẹ ẹ dúró náà ẹ̀yin àwòrò sàṣà ẹ mọ̀ sọ mí sóòkùn nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o torí kó tán kó tán lajá lámì la fi ṣe o. yé bàgò ọ̀sán ó dò nílò ìdílẹ́rẹ́. bíi ti bó mo ti lọ bẹ mo gàgà sẹ́gun mo sì gàgà sẹ́tẹ̀ a sì fojú olè hàn gbàgede kí ló tún wá kù. ó tọpinpin ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ dáadáa. èèyàn mọ́kànlélógójì òun làwọn ọ̀gárọ̀ ọlọ́sà gbẹ̀mí rẹ̀ dálẹ̀ láì bẹ́sù èèyàn méje mi ní bẹ́ẹ̀ wọn ẹ̀dùn ọ̀nà ẹ̀dùn ọ̀nà tá a wá lẹ́ni afurasí gan-an tí ń gbénú òkùnkùn ta fà sínú mọ́lẹ̀. àìgbọ́ búburú lẹ́nu àmọ́ rẹ̀. àmọ́ anikawa sọ fún ọ kó tó di pa á lọ nítorí olóòótọ́ tó ọdẹ ni bọ́ ọ bá wá gbọ́ padà lami aró ó kù díẹ̀ bọ́ ọ bá gbọ́ pé gbìfẹ́nu kanyọ̀ ó kù díẹ̀ bọ́ ọ bá gbọ́ pé kò ló tẹnu bẹ́ẹ́rú ó kù díẹ̀ bó bá wá gbọ́ pójò súkọ̀rọ̀ àbọ̀rọ̀ kò dá àwa ni tanná wádìí ẹ̀ wò. a jẹ́ pé bó bá rí bẹ́ẹ̀ gbà náà ó dàjọ́ lọ́nà. a lè sẹ́yìn wọ̀. àwọn ìlọlẹ̀ àwọ̀. gbogbo aráàlú ẹ gbà mí o gbogbo aráàlú ẹ gbà mí o gbogbo aráàlú ẹ gbà mí o ẹ gbà mí o. wáyé wáyé bàbá bàbá kí ló ṣe ọ. ìkejì mi ni eh. ìkejì mi ni. Ṣáídé nìkan gbé ó gbé ó gbé ó kàn náà mọ́lẹ̀ lódì gbìyì. ìwádà. ìrí kejì mi ìrí o bàbá ìgbà mi ìgbà mi ẹ̀sánú ìgbà mi. láàrin mi láàrin mi ìgbà mi ẹ̀sánú bàbá yé ah bàbá ah, yé yé. Ah. ọjọ́ ìṣe jẹ́jẹ́. ọ̀rẹ́ nìyàn olóore ṣù inú wọn ní gbé àwọn ní

inú wọn ní ń gbé àwọn ní abẹ́ òrí ènìyàn lè lálejò èrò ibi ìwà ìka inú wọn ní bẹ́ àwọn nù àwọn náà nù ni ó dìgbẹ̀yìn ọ̀tẹ̀ ká tó lè pin ìtàn ogun. mọ sàn ni. mọ kò bá mi adá sí mi lọ́rùn ọmọ ẹ bó ló lẹ rìn. ìyá wa àbí kò sí jìnnà ọkọ̀ dẹ́nu ọ̀nà náà ló padà. ìyá wa ẹgbọ́n tí ń wí bí tí ń wí fún mi láti ilé náà ni gbogbo bí ìṣe ń bi léèrè kò sì mí jìnnà náà lọ́tẹnumọ́ tí ń wí fún mi ẹ dákun. ọ̀rọ̀ ẹ̀yìn àti ẹnu kì í sọ̀rọ̀ èmi rẹ̀ ìwọ ọ̀pẹ̀rọ̀ o ò lè sọ fún mi pọ̀ ọmọ ibi tó ọmọ mi lọ mẹ́bí bí tíwọ́ àti ẹ̀ ti jọ dúró tẹ́jọ́ ń dáwọ́ nìyí àbí kò sọ bó ṣe fẹ́ rìnrìn rẹ̀ fún ọ ẹ wò ká ẹ wá ọmọ tèmi ni o kí ọmọ tèmi ó jẹ́ rírí ni o bí n bá fi rí ọmọ mi àdé òjò dà sí fánú ìlú yìí ni bẹ́ẹ̀ ni mo wí fún yín ẹ wọ ẹtì ẹ mọ lọ ẹ mọ lọ ìtẹsẹ tó ó dà ìyá wa ọlọ́run ó ṣe é rírí o ọlọ́run ó ṣe é rírí o. Àlàrí. ìpín ẹni kì í ṣe é. àyànmọ́ ẹni kì í yẹ̀ ìpín rẹ ni bó pẹ́ bóyá kò wé alẹ́ rọ. ewọ ewọ ẹdúró bẹ́ẹ̀ ẹdúró bẹ́ẹ̀ iná ńlá ní ìbágbónú jẹ èfìrì níbo ló ti wá gangan. ó ní wọn ti rí ọ kí lọ wá débi tó déhùn ibi tó wà ń burú ó ti pẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ńbẹ̀ Olódùmarè lónílẹ̀ ó mọ wọn jẹ́ kí n mọ̀ ọ́ tí n bá mọ̀ ọ́ àǹfààní láti fi ọ́ hàn síbi tó ti wá yóò nira fún mi. ọ̀run tọ́ orí morógbè. orí morógbè yan ran àbíkú ta ló bí ọ ọmọ Yéba. Yéba mọ̀ra ṣáàgùn kí ló kọ rẹ. alárí ojúlóge oore pépé. àwọn èèyàn ńlá ni ọ́ àwòrán o àsọmú ni wọ́n fi ọ́ ṣe àwọn ìyá tí wọ́n mú ọ́n wọ̀nràn lọ́kùnfẹ̀ẹ́ àyíta wọ́nrán-wọ́nrán bí àpáàdì wọ́nrán bí òwú aláǹtakùn wọ́n ta irú ọlọ kò ṣeé rí dájúdájú ọ̀sọ́mú ni wọ́n fi ọ ṣe wọ́n sọ ọmú ni wọ́n sọ ọmú ni ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè mo mọ ilé tó ti wá mo mọ rẹ mo sì mọ ọdún tó ti ń bọ̀ mo mọ ọdún tó ti ń bọ̀ ṣé nǹkan kan ò sí ọ lára ṣé ò fara pa. ìka kò tí mo wà láti fi ijọ́ mẹ́ta olómú kẹ́yìn ọmọ gan mi. àmọ́ látòra ńlé ẹ̀yìn rẹ gbogbo rẹ̀ ní ọ̀nà. ó yá ẹ sí mi lójú inú ká jẹ́ kí n rí ẹ fi hàn mí ká jẹ́ kí n mọ̀ ìwògbè arínúròde olùmọ̀ràn ẹ là hàn mí kedere ibikíbi tí wọ́n bá gbé àlàrí ọmọ mi sí mo fẹ́ rí kedere. ẹ̀yin lẹ gbé lọ́mọ ẹ ti dáràn ẹ ti kọ́ lára ọ̀run ẹ̀dùnà ṣé ẹ̀yin rí ibi tí afẹ́fẹ́ ti fẹ́ tó ti gbé òde ẹ̀yìn rí ṣé ẹ rí ibi tí atẹ́gùn ti jà tí ìjì ti jà tó ti gbé tí ewé rí ó lè tó gbé kàkà kí ọba ń bọ ní òtí fọnà ẹ ti dáràn ẹ ti dáràn àṣeyàyọ <laughs> ọmọ olódòdè o àṣeyàyọ ọmọ ọlọ́kàn bàbà tó o bá ti délé kó o fọ fọlọ́kùn tòní adé o kó o ní wọ́n ti tọ́ mi mọ́ fẹ́ ẹlẹ́jọ́ wádà. èéfín iná ní kọ́ rúbọ̀ láti gbà náà wá kí náà rí ó tó ṣẹ́yọ aláǹkàn lè ṣepo yínmíyínmí yúnṣẹ́ àkọ́kọ́ ń gbádùn bàbá ta ló jẹ́ fojú àkọ́kọ́ gúnyán tá ń jẹ́ fìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́sọ̀mọ̀ ẹ̀ lọ́rùn bàbá ta ni ó fẹsẹ̀ yínmíyínmí wẹ̀ mọ́ òṣì emeri ò ní palẹ̀ ó dijọ́ tilẹ̀ bá pakú ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ọ́ tẹ̀ ẹni ká ẹni nígboro òjì kànáńgà tọ́ba tàwùdí ju aláǹtakùn ojú ara rẹ̀ ńlọ tàwùdí. ká làwọn egbèje nù olójú kan jẹ olójú kan mo kì í yín o. àṣà rèé kò sí tí wọ́n fa wọn ṣe ẹyẹ gbẹ́yẹjẹ ẹyẹ ń rọ̀ dẹ̀dẹ̀ ó kẹni tí ó béèrè ẹyẹ lọ́wọ́ ẹyẹ àjà tó jì ń yẹ̀wù ẹni tí ó kó bá ní wá ìgànná tó yára ẹ̀ lulẹ̀ ló ní kéwúrú ọwá gun ó dojú òfo òfo irúlá oríta kàràgbá oríta òfo mo jáwé túdè gbogbo ọmọ wọn ó dòfo òfo. ẹgbẹ̀ndínlógún nù olójú kan Ah, alukoso ayé etí inú níní ti fi gbóhùn alùdùdú ọ̀run. bẹ́ẹ̀ni. etí inú lejò ń lò. bẹ́ẹ̀ni. ayére patiko là á fi ń gbóhùn ẹja nínú omi. ó dijọ́ dáródáró bá dá aró kó tó mumi aró. ó dijọ́ onímọ̀ osùn bá mojú osùn kó tó lè mosùn. ìdí nìkó dídẹ́ gbé òwìwí lẹ yẹ àlùpàyídà. <laughs> àlùpàídà àlùpàídà pàbídà kó sọ bí dire lónìí o. bí o ti ń wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí aráyé rọrùn ni wọ́n. àwọn náà ń ṣiṣẹ́ àárọ̀ iṣẹ́ ọ̀sán àti iṣẹ́ alẹ́. n tí wọ́n à ń jẹ́ kó yé mi ni pé ogun tó ń lọ rèé jà yìí àjàṣẹ tẹ ni. ẹ wálé ìwọ ló borí ogun. ọba àlọ́ dídẹ́rẹ́ jágàdá lẹ́kàn orí ààrẹ ni ó sì fi gbé. ìdágìrì àgbàlú. òní ni ó gbàlú tí ó bẹ̀lú ah! wò. ẹ̀yin àwòrán tí wàá ń jẹ́ fáwo. ẹ̀yin awo alàgàràgbẹ́kúdè kànnàkànnà sojú rondo gbẹ̀yìn ẹ wo kànnàkànnà ti nà mẹ́ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè. igun tí ń gbẹbọ torí ẹ pa. bẹ́ẹ̀ ni. <laughs> ẹni ó ṣubú kẹrù ẹ dànù irú ẹni bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ọ̀dájú rí òní gangan wàyí lòrùn ọ̀dájú yóò lọ rè wọ̀ látàrí. <laughs> ó débi ológun ti gbé sáwá yìí apá àjà ó ti gùdú tán lọ fi kú ṣeré fẹnusọlẹ̀ láàrò ó ti lójú ọgbẹ́ la àgbàrá ńlá ó ti gbọ́ta ńlá díjú sàn ó ti dàbàtà. lílọ bíbọ̀ rẹ ò ní burú o. àwísí àfọ̀gbóhùn gbogbo ohun tó o bá rí lábẹ́bẹ́ lójú jì bẹ̀rù agogo tá à ń wí òtíró ẹran ńlá ti bú nígbó àkùkọ ń gbọ̀n yẹ́ gbìgbìgbì. <laughs> ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ èmi náà ti rí bẹ́ẹ̀ kẹsẹkẹsẹ ti dá láwùjọ ayé igi ti dá láwùjọ gbà ó ti rẹ odidi ìmọ̀dẹ̀ kan bó bá sì rẹ odidi ìmọ̀dẹ̀ kan dandan ni kí gbàdó gba kú ẹ̀ kò ní ni kò ní dọ̀là. Ah, eh, eh. abẹ́ ò rí. olórí mo mọ̀ rí nǹkan mo ní bó àgbàlá ń fọná ní bára àwọn olúwa rẹ̀ tí wọ́n ń bọ̀ ni wọ́n dàgbò bójú wọ́n dàbí tòǹbòlò mo bá ń wo wọn bọ̀ mú wọn nígbà tí wọ́n bá wọ yàrá èèwọ̀. yàrá èèwọ̀ hmm. wọ́n dà nǹkan bójú hmm. táwa ló lè jẹ́ hmm. ẹni tí mo rí tó yà mí lẹ́nu jù tí mo rí tó yà mí lẹ́nu jù ah, tí mo rí tí mo rí olórí tí mo olórí olórí olórí ah ẹgbẹ́ mi sani bẹ́ẹ̀ láàbí ah olórí yẹ́ẹ̀. kábíyèsí ọba ọ̀jágbà yìí ẹ wò ó kí ló dé. èé ti ṣe mẹ́bọ̀ rẹ ni mo ṣe fún yín nínú ìlú yìí ṣebí ló yẹ ká fi san fún mi ni ah, ah. ẹ wò ó ká ẹ bá ń wá ọmọ mi ni o torí mo ti wádìí mo wá síwájú mo wá sẹ́yìn wọ́n gba ọmọ mi nù lù yín bí bá kàn ti hàn rọ́mọ mi. ilé òjò ọ̀nà. ara ló ti ṣe. Àlàbí Àlàbí ọkọ mi. ẹ dákun. Àlàbí. ṣé ọmọ tó ń wárè. ọmọ mi rèé ọmọ mi rèé. Àlàbí. ọ̀nà tí mo ti mú ọmọ òru àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ ìbàjẹ́ ń bẹ̀ ó ti pẹ́ tí wọ́n ti gọ síbẹ̀ ń ṣùgbọ́n mo wá rí wípé àsìkò tó lódùmarè sọ wípé ọjọ́ wọn pé ìjọ náà ni mo ṣe kò ń gẹ́ wọn inú àgọ́ wọn mo ti mọ́mọ́ yìí àrùn mọ̀lẹ́ ọmọ fún ọ ṣe ẹ̀yìn yé báàgùn gbàmígbàmí ọ̀yàgbẹ́ ẹran ńlá kí n bọ̀wọ́ ọ̀yọ́dẹ lóko kí la ṣe sí tàwọn olè tí ń bẹ ńlẹ̀ yìí lóòótọ́ ni a ti mú balógun a sì ti yanjú ẹ̀ òun ti bá tiẹ̀ sókè ibì kan àmọ́ kàkà kó sàn lára ìyá àjẹ́ ńṣe ní fi gbogbo ọmọ tiẹ̀ bóbìnrin ẹyẹ wa ń yí lu ẹyẹ àwọn olè òdekù ńlẹ̀ yìí kí la fẹ́ ṣe sí i. kábíyèsí ṣé màá lè rẹ́kùn kó dá màmá ń lọ ni mo ti dàgà sẹ́gun lórí ọ̀rọ̀ ọba lógun kò yẹ kó lè òtún jà. a ti rójú òde láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a dúró láàrin yìí ó lè wà láàrin wa ojú mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń retí kó pé náà rèé kí n tó sọ pèrègèdè ọ̀rọ̀ ìyá balógun tẹ́ ẹ pa lólè òfegè lẹ́mú. bíi ti bó o. ní ìpèrègèdè lẹ́yìn ṣe rántí iná ìjọ kan ọ̀hún iná iná iná lé. ẹ mo rántí ẹ ojú ẹsẹ̀ náà mo sì ti gbégbèsè lórí rẹ̀. kò débà nìkan dúró ikú tó pa balógun àyànmọ́ rẹ̀ ni nítorí wípé ó fojú kábọ́ ni ẹbọ tó sì yẹ kí ọba yìí ó fojú kó láti lè jẹ́wọ́ gbogbo ìṣe tó ti ṣe ó ní balógun fojú kó ọmọ yìí dojúmọ́lẹ̀ ọba ọba ẹbọ yín ni wọ́n gbé njọ náà kí balógun tó fojú kó tòrẹ́yìn ni ẹni náà ti gbogbo ìlú wà. èmi. bẹ́ẹ̀ ni. <laughs> ẹ ti wá ẹ ti rí. a ti rí ìwà yìí. ẹ sì ti mọ̀ ọ́. ọ̀tánná orí mi o sì ti rí mi lọ́pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ o túlé jù tó o bá túlé látújù ó rí aáyán funfun bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. irọ́ ló ò tó bẹ́ẹ̀. kò yé yín ni kò yé yín ni bẹ́ẹ̀ ni igi ọ̀gẹ̀dẹ̀ ni ẹ fi gbẹ́ mm-hmm. bọ́mubọ́mu wọn ṣá sáwọ́ ẹ̀ amúlaga igi ni ẹ fi lù ú mm-hmm. ẹnikẹ́ni tó bá fẹ́ lurú lù náà tí ò bá rántí ìtàn tó rọ̀ mọ́ àgbàlagbà tó bá lù ú awọ ara ẹ̀ ní èdè. bàbá ńlá mi ló ń gbẹ̀du bẹ́ẹ̀ ó ń gbẹ̀du àkọ́kọ́ wá ọba ṣàkàṣàkà ti jáde yìí. òkèlégédé ti fara hàn ìwọ ni ẹni náà ti gbogbo ọdún wá ìwọ ló lé. kò sí tẹ́nì kankan ṣe fún mi. irẹ́ lọ pa. irẹ́ lọ pa bẹ́ẹ̀. èmi èmi digi ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo di pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá mo dẹrù jẹjẹ ojú kùtùkùtù gbẹ́pọ̀ ṣe kú làrújá mo gẹ̀ẹ́sì dúdú wọnú gbọ́ àwúrẹ́bẹ mo dàbọ̀ rán gbogbo lẹ̀kílẹ̀ ìyá yìí eh? ọmọ rẹ dẹ o fẹ ṣe kà bàbá rẹ máa ń lọ bẹ́ẹ̀ ni mọmọ rẹ dẹ ọmọ rẹ dẹ wọn lè sí. òkòròdó ti jalè ọba ìwà ló lé ìwà ló lé. sọ́sì yọ tẹnu ẹ jáde. òye ó tẹnu mi jáde. o ti mọ̀ mí o. mo rí ọ. o ti mọ̀ mí o. mo rí ọ. o ti mọ̀ mí o. mo rí ọ tọ́ ọ bá pagídí wàwàkúwà ó rírì kúrì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. èmi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ̀run tó rà lónìí àtàrí rẹ ni ó sọ gbogbo rẹ sí bẹ́ẹ̀ ni. ìníjọ́ wọ̀ lójú ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. ṣé lóòótọ́. òun tọ́ràn yìí ìníjọ́ wọ̀ lójú ẹ̀ tó bá wọ̀ lójú ẹ̀ pàjá fún mi wọ́n jẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. ha ha ha ha ha ha ha àrùngbẹ́jà kojú lẹ̀ ikú dúró ọ̀gẹ́gẹ́rẹ́ ní mọ̀rún fẹ́ sọ̀rọ̀. ègbèje ẹyẹ ọgbẹ ẹyẹ níbẹ̀ lọ́wọ́ mi ọ̀tún àwọn ọ̀sàrè mọ̀fíà ọwọ́ mi òsì. igúnnugún ẹyẹ ṣáájú àkàlàmọ̀gbọ̀ ẹyẹ ẹ̀yìn ẹni àpàrà àròsà làsáàrin òkú àtọ̀sà ọkùnrin lẹ tí wọ́n wá àrọ̀nìmọ̀jàsí ló kọ rẹ̀ ìmísí rẹ̀ ni olúgbọ́n. ìtàlẹ̀ kòrò bàtà ní ẹni ẹrẹ̀ ṣá ìwòyí wọ̀hún ni ètò ní kò yí má gbò onídẹ ẹni wọ́n ran ẹnìkan ṣoṣo ni wọ́n ń wá arọ ni mọ̀jà ló kọ rẹ̀. ta ni. arọ ni mọ̀jà. abíyàká àgbọ̀mọ ẹṣin balùwẹ̀ gbọ̀rọ̀ gbọ́kọ̀ ọba tí ó mẹ́rin tó ò tí ì jẹ. rí irú omi rírì àìmọ̀wẹ̀ tó bínú wọ́dọ̀. yóò bínú rọrùn. omi rọrùn omi ń pààyàn. ọ ọ̀nì ńlá tí dòmògùn òsè bá dùdò yóò jẹ ọ tapatapa. ọ̀nì tó pàdé àrùn ìmọ̀jà yóò dọ̀bẹ̀ ní. ní ìlànà ọ̀pọ̀ ọmọ ọlọ́ ata. ní erin ńlá kan ò lè fọ́ mẹ́fọ́. bẹ́lẹ́gbẹ́dẹ́ lọ́ba wọ pápá náà yóò dẹ̀ràn náà. ìgbà epo. ìgbà ta. ìgbà òrì. ìgbà àdí. ìgbà oyin ìgbà omi nìmọ̀jọ̀mọ̀jọ̀ ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ nìmọ̀jọ̀ òun ló pòfin gòkè àlọ́ ó mú rin wọn lékú. arọnimọ̀jà ni kẹlẹ́ ní àkọ́kọ́ tọ́kọ́ sọ gbọ́dọ̀ ní gbàgede ilẹ̀ ọ̀ya mo fẹ́ kọ́ fẹ́ lánàá ọ̀ya. ọmọdé wọ̀nyẹ yóò fojú winá yóò fojú winá yóò fojú winá òye yóò fojú winá yóò fojú winá yóò fojú winá ọmọdé wọ̀nyẹ yóò fojú winá yóò fojú winá yóò fojú winá ọmọdé wọ̀nyẹ yóò fojú winá ọlọ́jọ̀jọ̀jọ̀jọ̀ tán ó fọwọ́ ẹ̀nura ṣàgó pagi méjì nígbà ọjà mọ̀ ó pọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbàgbọ̀dẹ̀ ó pàbòrà ó jóná yẹ̀tuyẹ̀tu eruku bolẹ̀ lẹ́yìn àpáàlì kọ̀lọ̀kọ̀lọ̀ gbẹ̀dì ẹ̀jẹ̀ ti fún tẹ̀dọ̀ òní lónìí jẹ́. kọ lọ́sàn-án gan. ẹ ṣàánú mi. ta ní ṣàánú rẹ o ṣàánú ara rẹ. màmá. ẹ wo padà lọ lu yín lọ sí ikú ọba yín kẹ́ ẹ múra àti ìjọba tuntun yìí. adé akínlẹ̀ rí un ó ti sọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ti bàlújẹ́ púpọ̀. kàlẹ́ ń wò ẹ̀yin àwòrán ṣàṣà ọmọ adéwọyè lẹ rí wo adé akin. àṣewọ ni ìwọ náà dáadáa tí fẹ́ wúrò dára. ó ìwọ ni ò ń bẹnu èkú tá a pè léegun ìwọ ló ń dá wàhálà alẹ́ láàrin ìlú yìí ìtọ́jú àṣebírí ńlójú rẹ ti rí yìí o. ojú yóò rí. àbí. ẹ̀jẹ̀ a máa dúpẹ́ àjàǹkóró ti mú ẹja múzòfé yìí ń rúbí ti lọ. òjò bárọ̀ apàgbín ọlá ìkara òun nìgbín jẹ́ òjò bárọ̀ apàhùn àwùjọ láìgbà north west local government ọlá ìlẹ́dùnmarè là ń jẹ́ àwòkọ́ṣe tó lọ́gbọ́nú. farabalẹ̀ arímú ẹ farabalẹ̀ láti mọ̀ jìnlẹ̀ ohun tó ń lọ ó dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun ó dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun. òjò bárọ̀ apàgbín ọlá ìkarahun nìgbín jẹ́ òjò bárọ̀ apàgbín. àwòkọ́ṣe tó lọ́gbọ́nú ìmọ̀ òye ènìyàn kọ́ olódùmarè ní iṣẹ́ ìrètí ìmọ̀ wà lára tìjọ́ torí àlùjọ ìlú bójú bá farabalẹ̀ arímú ẹ farabalẹ̀ láti mọ̀ jìnlẹ̀ ohun tó ń lọ ó dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun dìgbẹ̀yìn ogun ká tó lè ròyìn ogun. òjò bárọ̀ apàgbín ọlá ìkara òun nìgbín jẹ́ òjò bárọ̀ apàhùn àwùjọ ọlá ìgbà northwest local government ọlá ìlẹ́dùnmarè là ń jẹ́ àwòkọ́ṣe tó lọ́gbọ́nú. farabalẹ̀ arímú ẹ farabalẹ̀ láti mọ̀ jìnlẹ̀